Nabi sallallahu alaihi wasallam ẹn tọ́lọ́ bàbá àti bàmá jẹ́ kẹ̀ fún gbogbo wa ọlọ́ni dákan ìkẹ́ ló pe ànábì o májì ọ̀já yàfẹ́ mi àtẹ̀yìn o àǹbí nínú ọjọ́ kan ṣo rẹ jẹ́ ajé olólùfẹ́ ìwọ ọlọ́run ọba olólùfẹ́ tòótọ́ nífẹ̀ẹ́ tí ó ṣe wá láǹfààní lẹ́yìn ìgbà àti gbangba àlìkíyàmà ní ìparíparí aṣọ díẹ̀ ní ìjẹjọ lórí àdúrà tí ànábì tọ́lọ̀ ń kọ kókó fi parí ìtọ́lọ̀ ọba ń sọ fún lójú ẹ̀ wà á sálùkà fún bàt wà fún bà máa yòṣe bòkì wà ṣùgbọ́n amali lẹ̀bí yorùbá lẹ́gùn intan tu lọ náà rè àwọn eje wọn ní ẹjẹ́ ká yanjú àlámọ́rí dáadáa torí wípé man mahabbati ma mina dúníà gbogbo ẹni tó jẹ́ pé ìfẹ́ ọlọ́run ọba ẹni nǹkan tó yóò kọjá ntí ọ̀fẹ́ tó kó gbó sẹ́mi rẹ̀ lérí ayé ọ̀kan nù àwọn salaf lamatu fìyà dawud aleyhi salam ó nígbà tí ọlọ́run ọba mú ànábì dawud sọ̀dọ̀ arúsọ̀lọ́lọ́ azza suleiman aleyhi salam ọlọ́run wa ránṣẹ́ sí ànábì suleiman tọ́jú ọmọ ànábì dawud wípé alaka hajatun tes'aluni iyaha ìrẹ́ suleiman só ní nǹkan kan tó fẹ́ bẹ̀rẹ̀ dómi ọlọ́run ọba faqal kẹ́mi náà máa bọ́ kẹ́dùn àìsímọ̀ bàbá rẹ̀ ìjọ ní nǹkan kan títí ẹ̀ wú ọ tó lè kó ìrònú ìkú ò lára rẹ̀ tó lè bí ìdùnnú padà sínú ọkàn rẹ̀ faqala Sulaiman alayhi salam anubi Sulaiman kọ́rọ̀ yọjá de kọ́bá ni salikun kẹtì ẹ̀ náà ìwà ń dá ọlọ́run ọba lóhùn wípé à kápẹ́yìn lọ fẹ́ bèrè ọlọ́run ọba yìí ṣe wá pé mo nídìí kama kana qalbu abi Dawuda yuhibbuhu mo fẹ́ kọ́lọ̀ wọn sọ ọkàn tèmi náà di tí ó máa nífẹ̀ẹ́ ọlọ́run tí nǹkan kan ò ní borí ìfẹ́ ní òsàlẹ̀ ọkọ̀ ọ̀hún bó o ṣe bàbá mi náà tí ọba mi dàúdù débi pé nǹkan kò borí ìfẹ́ ọba lẹ́nu bàbá Allah subhanahu wa ta'ala mutum bẹ̀ an yaj'ala qalbi yakhshahu kama kana qalbu abi Dawuda yakhshahu mo tún wá ń fẹ́ kọ́lọ̀hún ó tún ṣe ìbẹ̀rù rẹ̀ ní ọ̀rùn fọ̀kàn mi kí n lè máa bẹ̀rù ẹ̀ ń bẹ̀rù tòótọ́ gẹ́gẹ́ bí ọkàn bàbá mi Dawuda náà ṣe máa ń bẹ̀rù ọlọ́wọ́ bá ní tòótọ́ fashakara Allahu lahu dhalik wa a'tahu mulkan la yanbaghi li ahadin min ba'di ìlọ́wọ́ nabi Sulaiman ọwọ́ afúnni ọlá tí ò tún fún ẹlòmíì mọ̀ lẹ́yìn ìgbà tí anabi Sulaiman ti nírú ọlá yẹn ọlọ́run ní orí rẹ̀ náà láti ṣẹ́rú ẹ̀ mọ́ àtúnfẹ́ dàkan mọ́ tòun tí mo jẹ́ pé olólùfẹ́ rẹ̀ àgbà sí ń bọ̀ o tí ètí ìdèjọ́ náà lọ tọ́jú ànábì ọlọ́run ní àní tí wọn náà tó tánú mi mo tún fẹ́ lẹ́yìn náà ṣàjùlọ fún wọn náà lẹ́gbẹ̀ẹ́ kan mo sì lè irú oore tí mo ṣe fún yìí kẹ́nì kó tún wá kọjọba kó tó jẹ́ ànábì kó gbóhùn ẹ̀yẹ kó gbóhùn eku kó gbóhùn ẹja nú omi kó mọ bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ kó mọ paríjà fáwọn àlìjẹ̀nù èyí tó wá sẹ̀nu wọn kó dè mọ́lẹ̀ àà kó wá lu ọlọ́mbà náà kó tó wá jẹ́ kó rí ìké ìní ọlọ́wọ́n ọba ìní ọ̀tẹ̀ sí ìsìn ní pé wá rojọ́ níjọba ìgbà lórí rẹ̀ ìní sí bẹ́ẹ̀ lómi mà ní ìtànú ọlọ́run náà ni jẹ̀mọ́ àṣìbú nǹkan gbọ́dọ̀ ti tánu ọlọ́run sí náà ni ó ṣe gbádùn ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ó ṣe gbádùn rẹ̀ sí àwọn àfàwa ni ẹ má jẹ́ kí a ti mistake o mahabbatullahi ta'ala ala darajatayn ìtànú ọlọ́run ọba ìnífẹ̀ẹ́ ọlọ́run tán orí àgbékànlá méjì lọ́wọ́ o àkọ́kọ́ ìfẹ́ kan ti pé wájibà ní dandan ni òun náà ni kéèyàn ò nífẹ̀ẹ́ kẹ́rú ó nífẹ̀ẹ́ ọlọ́run ọba rẹ̀ sí gbogbo ntọ́lọ́ ń pa ní dandan fún ìrún kó wá nífẹ̀ẹ́ rú yẹn ìmọ̀mọ̀lùmọ́kì ọlọ́run kí o kọ́ wa ní máa rí ìtútù ẹ̀mí ah, mi sì àṣìlẹ̀ gbà mú kírun ìtàn láìláìlọ́lá ẹ̀ ń bá ti ń ba débẹ̀ o aláwọ̀tì ìmọ̀mì tí ń bẹ̀mí rẹ̀ kí wọ́n pèrún kínú ìhàn bá jẹ́ kókókò súsú kọ́ máa sọ̀rọ̀ òdì sí dáadáa ní pé àṣìmọ̀ ẹ̀ sùn ti ẹ̀ ni ah, ah, ah, gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ṣe parí ṣáà ìdàlá àwọn tó ń rọ àwọn ẹjọ́ kan bó ti lọ́ tèmi o wọ́n ní bí eleven thirty ní àtúkù ọmọ ẹ̀sùn ti dín ní four thirty òun tó ń pèrún kan kó ń máa ẹ̀ náà. àwọn tó bá tẹnu ọlọ́run wọn èrí bá yọ ọ̀tàn ọlọ́run tán pátápátá nítorí kíni àwa mọ̀. fàdárù ilmi ìpínlẹ̀ ṣùnà ilal Qur'ani tursiduna. ṣé fún gbogbo òbí ló ń bẹ láwọn fún gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rè lára ìlànà gbòógì tí ọmọ lè fi di olóyèrè ni kí òbí mú ọmọ lọ sílé ẹ̀kọ́ rẹ̀ pàápàá jùlọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àlá kì í ṣe al-Qur'an ìdí pàtàkì rẹ̀ tá a fi ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ mahadu tahfidil Qur'ani wa dirasati islamiyya institute of Quranic memorization and Islamic studies itnis ìyànà bódìjà ọjọ́ express road Ìbàdàn lábẹ́ bàbá wa fọ̀dílẹ̀ tó Sheikh Sulaiman Muhammadu al-asl awwal àmúbíẹ̀yà àwọn ìpínlẹ̀ tá a pìyàmọ́ kalẹ̀ fún memorization híhá al-Qur'an arabic studies kíkọ́ nípa èdè lárúbáwá tó yè kóró western education ẹ̀kọ́ ìgbàlódé day and bobbing is allowed telephone 0811 942 4124 one nine four two four one two four oh eight one one nine four two four one two four mahadu tafsir al-Qur'an ló ń pe gbogbo òbí ẹ wá sọ àwọn ọmọ yìí dolórí rẹ̀ ọ̀kẹ́ àwọn ẹni ọlọ́run wọ́n ń bilẹ̀ nípa pé pàtàkì nífẹ̀ẹ́ ọlọ́run gan kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ó ní tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ni al-muwafaqatu fi jamil ahwal gbogbo tí yàn bá ń ṣe ojú ẹ̀ lẹ́fọ̀ lọ́n tọ́lọ́run ní kọ́ máa gbà ní gbogbo gbà wọ́n ní sọ wá lẹ́rì lórí tó sọ ọlọ́run lẹ́rì wọ́n ní kílẹ̀ rẹ̀ ó ní pé al-muwafaqatu fi jamil ahwal in tí ń pè ní ìtànú ọlọ́run ti gbé wá tó yóò tàn ní ọlọ́run ìfìlò rẹ̀ jáde lẹ́nu ẹ̀ gbígbẹ́ ẹgbẹ́ tó dùn wá kò ní tayọ ààlà níbi ìdùnnú wọ́n ní wọ́n tọ́n sọ tọ́n sọ yìí sọ ní tó fi lè ṣàlàyé ẹ̀ ó rẹ̀ ní tó lè ṣàlàyé ẹ̀ wà á ń ṣàdà lọ́ba kí orí bọnu ń sọ fún wípé wà láó kúlítàlì mọ́tsámọ̀ àwọn wà àtàn ولو قلت لي مت مت سماء وطاعة وقلت لداعي الموت أهلا ومرحبا وقلت لداعي الموت أهلا ومرحبا وقلت لداعي الموت أهلا ومرحبا وقلت لداع الموت أهلا ومرحبا ó ní bí ìtànú ọlọ́run tó ń ga tẹ́bìlérè ibi ó dé dúró ẹjẹ́ yé díẹ̀ fún yín bẹ́ẹ̀ wà láókùn tẹ̀lé ọlọ́ọ̀bá mi ò tó ọba sọ fún mi bí mo ṣe ń gbádùn lọ́yìí Èmi àtọmọlájọ́ ń sọ̀rọ̀ mọ́. Owó ẹlẹ̀ tí mo tàníyàn kó déwájú mi, mọ́kànìyàn ní máa bọ̀ yìí, ayé ní ẹni wá jọba yìí, wọ́n náà ká tó ní tẹ́jẹ́ yìí. Ó ní kò sí irú ìgbádùn ayé tí mo lè máa gbá lọ, bí wọ́n lọ́wọ́ bá mi bá sọ fún ni o ti máa ẹ̀yà kú kọ́ mi bẹ̀rẹ̀ bí mi lọ́wọ́ bàbá yìí ó ní kí ọ̀tẹ̀nu mi jáde ní wípé sámù àrùn wọ́tọ̀ ọlọ́mọgbọ́mọgbà ó wà kú lì tù ú ní dá ilé máa ń ṣe àhàlà wà mara àbá wà kú lì tù ní dá ilé máa ń ṣe àhàlà wà mara àbá. ó ń fèrè kú tọ́dọ̀dọ̀ mi tó ní àtọ̀dọ̀ lọ́nà ló ń ti wá o ó ní gbogbo tó lọ́n ṣe wọ́n ní wọ́n sọ di pẹ́sẹ̀ntì lọ́la ọyọ mọ̀ bàbá yìí o wọ́n ní ọ̀nkó lọ létí lọ́la mọ̀ bàbá yìí o wọ́n ní ń bọ̀ àgbẹ̀ bílíọ̀n bílíọ̀n fún ọlọ́la mọ̀ bàbá yìí o. lè sọ fún olùpèpè kú wípé àà lábìlọ́rọ̀ tí wọ́n rọ́ tọ̀dọ̀ ọlọ́run kí ní wá wí onípa àjọ máa bọ̀ ní ìsìn ó náà mọ̀ sọ fún pé àlọ́ ìsì lẹ́kùn fún máa wọlẹ̀ máa raba èmi àti ọmọkùnrin kan sọ̀rọ̀ ọjọ́ kan ní báńkì ọjọ́ wa jẹ́ twenty eight lẹ́nu kí wọ́n ní à ah, ẹjẹ́ ṣe dáadáa Jesus ti fẹ́ẹ́ dé o à ah, oríkì àbàmọ́ ti wà báyìí o à ah, olùkíná máa ṣe ní ọlọ́ni twenty eight ò gbowó mu ya tó yẹ pé ọ̀run rẹ ni ẹ mú ọ lọ gẹ́gẹ́ bí tí wọn náà máa fẹ́ ni ẹ sọ onímọ̀sọ̀rọ̀ ọ̀run yà bàbá ẹjọ́ ẹjẹ́ ń gbowó èwo mu ya

ó ní tòótọ́ tí ẹ bá rẹ̀ ti ọ̀pọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ẹ bá ń kọrin ìsì létí wípé tàǹsìlì ìlà háwa tẹ̀síùm tàǹsìlì ìlà háwa àǹtà tẹ̀síùm ọ̀bàù. tàǹsìlì ìlà háwa àǹtà tẹ̀síùm ọ̀bàù. hàdá làámùrí sílíkìyà àṣìṣẹ́ ní ọ̀n hàdá làámùrí. في القياس شنيع هذا لعمري في القياس شنيع هذا لعمري في القياس شنيع تري لو كان حبك صادقا لا أطعته لو كان حبك صادقا لا أطعته إن لمحب بل من يحب مطيع إن لمحب بل من يحب مطيع إن لمحب لمن يحب مطيع إن المحب لمن يحب مطيع Wàásìlì ìlàhà wa á ń tàtà sí ọmọ ṣùgbọ́n. Wàásìlì ìlàhà wa á ń tàtà sí ọmọ ṣùgbọ́n. Àfáà ní O lọkọ̀ tí yóò tí a bá lọ́lùfẹ́ ọlọ́ọ̀dà ọmọ sáré náwọ́ ìwọ́ lọ́kọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àlámọ́tò olóhùn kiri yóò. Tàásìlì ìlàhà wa á ń tàtà sí ọmọ ṣùgbọ́n. Ìwọ́ lọ́njọ́ sẹ́yìn yóò ọlọ́run ẹ̀fẹ́ lọ́rùn mọ́ fọlọ́n ti yọ̀ǹda àwẹ̀ fún ọ yọ̀ ọ́ máa ń ṣe lọ́n ó sì lo nífẹ̀ẹ́ rẹ̀. àdàlà àmúrí fèrèsé á sì ṣàní ọ̀hún. àdàlà àmúrí fèrèsé á sì ṣàní ọ̀hún. wàláyà eléyìí tí ò rújú àfiwé tí ò wọn ni o olóònífẹ̀ẹ́ èèyàn ó sì ń bà nínú jẹ́ olóònífẹ̀ẹ́ èèyàn ó sì ń kọ́ tiẹ̀. هذا لعمري في القياس شنيع هذا لعمري في القياس شنيع ìyàwó tó bọ̀ dẹ́rọ̀ ò ti gbẹ̀dànù ọmọ tó bẹ̀dẹ̀rọ̀ ò ti sọpọ̀ ọ̀pọ̀ lọ́mọ nítorí wípé لو كان حب Bùkátà ṣe fàálà tààtà. Kápò sọ́lọ torí wípé. Ìlẹ́lẹ́ mọ̀ balẹ̀ máa yọ̀ ẹ́ ìbò mọ̀ pẹ́ ọ́. Ìlẹ́lẹ́ mọ̀ balẹ̀ máa yọ̀ ẹ́ ìbò mọ̀ pẹ́ ọ́. Nítorí pé olólùfẹ́ sọ́lọ́lùfẹ́ rẹ̀ i máa ṣe ìfẹ́ ẹnu olólùfẹ́ yìí máa tẹ̀lé olólùfẹ́ rẹ̀ ni kì í ṣe pọ́ọ̀lù onífẹ́ nìkan ọmọ wa yapa ìtọ́ba ni kò ṣe ìdán ìfẹ́ àkọ́kọ́ òní tí ọmọ bí àwọn ọ̀ràn yẹn ọlọ́run ọba fún yàn téèyàn ọmọ wa sọlọ́pàǹtètè láti ọmọ ṣe àwọn nǹkan náà ìyẹn náà ni ó sì wà máa bí ìmánì ṣe kí ni o èyí tó pé tán sínú ẹ̀mí èèyàn nítorí wípé ẹnì gbogbo kẹrù kan bá lòun nífẹ̀ẹ́ ọlọ́run ọba apá kan nù tọ́lọ̀ ní kọ́ tó jẹ́ ìwọ̀ ìní mú ṣe eléyìí èsè ìfẹ́ tòótọ́ kìí sì ṣe ìfẹ́ tó pure nítorí pé àlùwájìbù àléyìn àlùmùbáàdà rọ́tùbì tàwọ́bà bí yàn bá ti yá akọ́nu tọ́nà ọba ọ̀fẹ́ ìǹtọ́jẹ́ dandan lọ́rùn èèyàn ìní kí òtètè lọ rè máa túwọ́ sọ́dọ̀ lọ́rùn ọba bákan náà kẹ́yìn ò gbìyànjú sí takmili mahabbati almufiya lifil wajibati kulliya wajinam mahrumati kulliya gbogbo bẹ́ẹ̀ òtètè lọ rè máa pé àwọn nǹkan tí ó jẹ́ ọ̀rẹ́ lọ́rùn èèyàn sálọ̀tọ̀ àtàlá àti máa jìnà sọ́ni tọ́lọ̀ ní kí ọmọdé bẹ́ẹ̀ o ní ń pè ní ìfẹ́ gidi sáàgbọ́n tàbí ìwé ni ó sọ ní láyé sí ni záàni sí ìnà yẹsí ni wọ́wọ́ mìíràn ẹni tí bá ń ṣe sìnà táìmù tí ń bẹ lórí obìnrin olóbìnrin tí ń rò pé òun gbádùn rẹ̀ lọ́hùn á lè pè lẹ́ni tó nífẹ̀ẹ́ ọlọ́run tán á lè pè lẹ́ni tí mọ́ni rẹ̀ pé tán wà láyé sìnkù sàríkù ìnà yẹ̀sìrìkù wọ́wọ́ mìíràn á sì lè sọ pé ní ti ń jalè lọ táìmù tí ètò kò lè rẹ̀ ń dé káwá pé ọ̀rí ọlọ́run pátápátá onílágbájá ọ̀rí ọlọ́run tán po lóo ìmánì rẹ̀ sì ń dínkù táìmù yẹn lọ wàhálà yẹsọ̀bù lọ́kọ́mọ́rọ̀ ọmọnìyàn ò ní máa mutí ńgbà tí ìrìnà yẹsọ̀rọ̀bọ̀ à táìmù tí mutí ń lọ wàhúwà mìíràn kọ́ wá jẹ́ pé tí ìmánì rẹ̀ pípẹ́ wáta ìní ọmọ jẹ́ fa ìnẹ̀lì ìmánì kàmílà yẹkùtẹ̀ bí mahabbata máa yuhibbu Allah torí wípé ìmánì tó pé tán ìntí ọmọ sọ fún mánì náà yakrahullah azza wa jal in tọ́lọ ń bá sí kọ̀ pàwátá bá kọ́ tán pátápátá wal amru bi muqtada dhalik ọmọ wá sí tẹ́tọ̀ àwọn nǹkan yìí fala yartakibu ahadun شيئا من المحرمات أو يخل بشيء من الواجبات إلا لتقديم هوى النفس المقتضي لارتكاب ذلك على محبة الله عز وجل المقتضية لخلافه أجاكو باتيما ما تنسلون. إنتي إن تنسى نيكو إن تفنو ري نفنو تنفعلو بيكو سلون tó wá mú borí ìtọ́lọ̀ ní kó yapa rẹ̀ ajẹ́pẹ̀fẹ́ ẹnu ilé yẹn sì ń fẹ́ jù kìí ṣe tọ́lọ́ǹtà nẹ́bì lásìkò yẹn ó dé ní àdọ́tò sáníà ìpele kejì òun náà ni nínú ìnífẹ̀ẹ́ ọlọ́run tán òun náà ni darajatul muqarrabin ó ní kéyìn òde lẹ́bù àwọn tọ́lọ́run ti súnmọ́ra rẹ̀ án wo ni ìgboro yẹn máa dàbẹ́ wàyíyà ayíyà mtẹ́lẹ̀ alqalbu mahabbati Allah azza wa jal hatta tujiba lahu mahabbata nawasi oníkẹ́ni ẹ̀dá kó kú mu gbọ́n tọ́lọ́run ọba ń fẹ́ kí n kí ń fẹ́ tọ́lọ́run fẹ́ ti bẹ́lẹ́ mi rẹ̀ yọ wá di tí ó mọ́ wá wálé kóore lọ́dọ̀ ọlọ́run ọba ó ti kírun tán yóò tún yẹn fílà ó ti gba àwẹ̀rọ̀ yẹn tán yóò tún máa gba àwẹ̀ àṣegbọ́rẹ́ yóò máa gba monday yóò máa gba thursday yóò máa gba thirteen fourteen fifteen oṣooju ọ̀run yóò máa wá máa súnmọ́ ọlọ́run ọba pẹ̀lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹnu rẹ̀ ò ní papọ̀ ìtẹ́bẹ̀ máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn ojú ẹsẹ̀ ìtẹ́bẹ̀ bá lẹ́nu rẹ̀ ò ní kọ́ máa rántí ọlọ́run ọba ní gbogbo ìgbà nígbà tí yẹn bá tó rí pé òun dábàá yìí òun ló tó wọ lẹ́vù ẹlẹ́ẹ̀kejì torí kíni ọ̀kan nù àwọn ẹni ọlọ́run amúrúbùnú kọ́yèsí níjọ́ kan ń sọ̀rọ̀ kan fáwọn èèyàn ó ní ahbabtullah hubban ah, mo nífẹ̀ẹ́ ọlọ́run ọba mi pọ̀ irúfẹ́ wo ìgbà tó yẹ pé hawana alayya kulla musiba gbogbo ń tọ́ba dé bá mi tí ọ̀tẹ̀ lọ́rùn wà láì ìfẹ́ tí mo ní sọ́lọ́run ọba yóò sì kéré àdánwò lẹ́mìí mi ìfẹ́ ìrìn àdánwò rò wà rí báwọn ní bákan náà ìfẹ́ ìyẹn tó jogún ìyọnú mi tẹ́ pátápátá sí ogun tó rọ̀ fi kàn mí tó lè máa mú mi lójú omi ẹ wá mẹ́kẹ́ wò mí o fàlà ùbálí máa hù bí ìyá àlámẹ́ àsìbáàtù àlẹ́ tí ń bẹ́ẹ̀ jí sílé ayé báyìí mo ń jẹjẹ o ìrò jẹjẹ o ìfẹ́ mi sọ́lọ́run ọba ó tiẹ̀ ti borí ẹni situation tí mo rí kí n wà ní tèmi o wàhálà àlámà àmùsáìtù àlẹ́ kódà bó sì kílẹ̀ ò tó sú ni ìbànújẹ́ kẹsíkejì lóde inú ìsẹ̀mí mi ìríro tó mọ̀ pé tó ń fẹ́ mi ìntórí wípé ọba mi ń táìmù ní ti ń bá mi lòun yóò rí bẹ́ẹ̀ kí ni umar abdulaziz wí nígbà tí ọmọ rẹ̀ ti ń jẹ́ sọ́ọ́lì tọ́lọ̀ mọ̀ sọ́dọ̀ ó ní inna Allah habba qabdahu ọlọ́lọ́run lọ́fẹ́ mu ọdọ̀ wa inni a'udhu billahi an yakuna li mahabbatun fi shay'in min al-umuri yukhalifu mahabbata Allah ṣùgbọ́n kí máa wá bínú pọ́lọ̀ mọ́mọ́ mi ọdọ̀ yìí ọlọ́run mọ́jẹ́ ni orí bá bá ń ṣerú ẹ o ẹ ọlọ́run sọ mi níbi kí n lọ́ọ̀rẹ̀ nífẹ̀ẹ́ nǹkan kan kífẹ́ ọwọ́ àmọ́ lọ́ọ̀rẹ̀ jẹ́ ìyapa ń tọ́lọ̀ wọn bá ń fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní kì í máa sọ wípé ìdá asbahtu fàmẹ́lì ìṣòro rẹ̀ ilà fi mọ̀wádìí ọ̀dọ́ ìwọ̀l kọ́dà ó ní tí n bá ti di ayé báyìí kò sí ìdùnnú mi kankan ju tọ́lọ̀ bá gbé wa náà lọ. jàmáà ẹ̀gbọ́n tí àmọ́gùn yá sí ti máa wí ni yóò mọ̀ pé allahum ọlọ́wọ́ bá mi o lọ́wọ́ alámọ̀ annahu arúgbọ́láka anni an arúmíyà bí nafsi fi hàdá aljabal fa àtàrọ́dà fa asfata fa alt ó ní ọlọ́wọ́ bá mi o tí n bá mọ̀ pé n tó le yọ nú sí mi tó fi gbà mí tẹ́lẹ̀ rúpátá ni kí n gorí òkè láì lọ kí n wá ìrà mi bọ́ láti bẹ̀ kórì mi ọ fọ́ kínú mi ọ ya kápẹ́ mo lè fi yọ ọ́nù ni èmi ó ṣe o wàlọ́ wàhálà mọ́ anáwó arúgbó ọ̀làkà àni ókìdà náírà ní àwọn ìmọ̀tán fa akọ̀ òfìyà fa alùpùpù kápẹ́ mo gbà pé ọba ìlẹ̀ sọ́mi pé n tó lè yọ ọ́nù ni kí n lọ dánilẹ́gẹ̀ẹ́jì kalẹ̀ kí n wá gbéra mi jù náà nígbà tí iná ń bá kẹtàn èmi ó ṣe o lórí púpọ̀ wáyọ̀ náà rẹ̀ wàlọ́ àlàmù anáwó arúgbó ọ̀làkà àni àni olùkìyà náà fi fìlímà kápẹ́ kí n lọ rèé lẹ́ra mi jù sínú òkun nígbà tí bá ń fìbù lóoru lọ́lọ́ yọ̀wọ̀ lọ́wọ́ bá ń nú tọ́ ọ bẹ́ẹ̀ sọ fún mi bẹ́ẹ̀ èmi ó ṣe o fa ugri kọ̀nẹ́fì fa alti ìwà àti àìmọ́nú omi tómi ó gbèmí lọ sí mùmí yóò dànù yìí ṣe o wàlá àkúlù àhádá ìlà wà uridu wájú àk olóòmù fàdà wó kàmí lórí tí mò ń sọ yìí wọlé yìí sọ gbó tí mò ń sọ yìí pé mo fi wojú rẹ̀ wọlọ́wọ́ bá lọ ni wà á na arju Allah tukhayyibani wà á na uridu wájú àk tọ́bọ́ wá rí bí ọlọ́run ọba eh, èròǹgbà mi sọ́dọ̀ náà ni wípé o ò ní í ṣe nílẹ̀ ẹrú tó ọ̀dá fún yà méjì ọ̀rọ̀ gba ìméjì ọjọ́ òfò sànú mi ọlọ́run ọba wọ́n lájà kóso rẹ̀ eh, ẹ mọ̀ ìwé mọ̀ bẹ́ẹ̀ yẹn bákan náà ọ̀kan àwọn sàbẹ́ ọ̀pàdánù ọmọ méjì ogun àwọn èèyàn wọlé wọn wá ń kí lọ́ba ah, ọ kí a nà rìbọ́ ọmọ anìlá haitu àkọ́dá ọmọ bìsìyò ó ní tó pàmílẹ̀ kò ní pé á ewu fọlọ́ ń ṣe nífẹ̀ẹ́ ọmọ mi tó ọwọ́ á fi ìdààmú wọn lọ sójú ìyọ̀nù ọlọ́run ọba èyí ilé ìmọ̀mọ̀ ni o ọ̀kan nù àwọn ẹni tọ́lọ́run ọba ń bá lò pẹ̀lú dáadáa yẹtúfù bìlì bẹ́yìí ó ń yípo ilé ọlọ́run ọba ń jọ kan ní káàbà fàhájàmẹ́tì kọ̀rọ́mítọ̀ yẹn ti yípo lọ́nà tí ń yípo kàbá wọ́n ń pa wọ̀nyẹn wọ́n ń pa wọ̀nyẹn fàwọn sọ̀rọ̀ ilé yìí wọ́n wá dọ̀gẹ̀gẹ̀ ọ̀dọ̀ ẹni falami yakuta tọ́wa wọ́n sàn wọ́n wúlé lélẹ́yìn tẹ́ni wọ́n fàdà halẹ̀ mọ́ wọ́n fọkọ̀ halẹ̀ mọ́ wọ́n fi ọfà halẹ̀ mọ́ kò kọ́ ti yípo lé ọlọ́run tí ń ṣe lọ fara kàbá bí wọ́n ṣe kwada kó nǹkan kan bọ̀nù hàtà sákọ̀tọ̀ mẹ́rin dọ́rbì suyo títí tó fi wá di pé ẹni ìṣubú nígbà tí wọ́n kwada bò sí àdàmú di àyè kan tó ṣùgbọ́n sákọ̀tọ̀ sọ̀rí àní saqata min darbi as-suyufi sari'an bó ṣe di wípé iná lẹ́ lọ tẹ́mi ẹ̀ ń bọ́ lọ bẹ́ẹ̀ ni sọ wípé tààrọ̀ ni muhibbina sọ̀rọ̀ fi diyarihim. tààrọ̀ ni muhibbina sọ̀rọ̀ fi diyarihim. kàfitìyàtìlì káfí láàyè dìrúnà kam labithun kàfitìyàtìlì. الكهف لا يدرون كم لبثوا كفتية الكهف لا يدرون كم لبثوا كفتية الكهف لا يدرون كم لبثوا قلت المحبين أمر وتياتان ولو وبا تراهم بسرعة orí tí wọ́n máa pán lọ nítorí ọlọ́wọ́ bàbá yìí fíìdì yàrá wọ́n máa pán mọ́nú ilé wọn lọ wọ́n ò sì jáde nínú ilé wọ́n máa kí náà bọ́nú ilé wọn lóru tí wọ́n sùn lọ àtòrí ọ̀rọ̀ láti ń pa yé o wọn ò ní torí ẹ̀ sàbóde kú ònù náà ọlọ́run táwa ti fẹ́ lọ pàdé tipẹ́tipẹ́ kàfíṣẹ́kìlì káfí wọ́n á dàbí ọmọ tí wọ́n kú lé tí wọ́n bọ́nú ọ̀gbun torí pé ọba àlú wọn yóò pa gbogbo ẹni tí bá ti ń ṣe tọ́lọ́run ọba wọ́n wá kọ́nú ọ̀gbun ọ̀ǹtán ọlọ́ni wọn ò sì mọ̀ pé àwọn bẹ́ńbẹ́ tí wọ́n ti sùn lọ ọlọ́run jí wọn padà torí ìfẹ́ ọlọ́run tí wọ́n ní ọlọ́run fi dáadáa bá wọn lò ọlọ́njẹ́ àánú lè tánú ọ̀fẹ́ rẹ o dákun ṣàánú wa o ìfẹ́ yìí náà lò náà nínú sẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa táyé ti da ntọ́da ìmọ̀ wa lọ ọlọ́run dákun ṣàánú wa ìfẹ́ tòótọ́ ìwọ lójú ọ̀rá ìjókòó lóòkan àyà wa dákun ṣe dáadáa sẹ́ni kọ̀ọ̀kan wa jẹ́ a lè nífẹ̀ẹ́ rẹ nífẹ̀ẹ́ tí ó gbé wa rójú rẹ láyé àti dálì kíámà wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. kọ́lọ́mbà ni sàwọn afáwa ní ẹ̀sán olóore nínú ilé agbóhùnsáfẹ́fẹ́ ń bí àwọn sáà wa abdulrasaq arúgbó sunna ń bẹ pẹ̀lú wa alustad aminullah agbáwí ẹkùn ń bẹ pẹ̀lú wa ṣẹ́kù wa náà lẹ́tí ń gbóhùn wọn láti àkójọ ìsílẹ̀ yìí yẹn bákan náà olóòtú ètò yìí ọláríwájú abdulrahman yusuf atọ́kùn ètò ismail musa ẹ̀rú àlà fún bèrè ká àbí kejì lórí àwọn ètò yìí ẹ máa pè wá sórí nọ́mbà tẹ́ mú ń pè wá sí zero eight zero five seven five five six one four one àti zero eight zero six six four one o oh seven o oh eight títí ọ̀sẹ̀ tí ń bọ̀ màá sàlámà olólùfẹ́ ọlọ́run tó yẹ olólùfẹ́ ọlọ́run tó yẹ tó bá gbọ́ tán pé rùn ayá débẹ̀ olólùfẹ́ ọlọ́run tó ara gbé láyé kò ní bá bá wọn wí olóòlú bá ọlọ́run tó ń rí